ẹ má gbé mi lọ ànífẹ́ bá dàgbọ́n ẹ má ta mí mọ́dá yé bẹ́ẹ̀ bá dòdò ẹ má gbé mi lọ torí n kò lẹ́ni ibi mo lúgọ sí apá ọ̀tún Elédùmarè ni òun lálábọ̀mí wọn lẹ́ni kankan ó ní ààyè àkàmọ́. ààyè àkàmọ́. tọ́jọ́. àdàbà tí kò lè fò ayé ló tún wọn dá gbogbo àdàbà tí kò lè fò. aṣọ kíkà yìí náà ló ṣe wà ṣé o mọ nípa ọjọ́ wíwà yìí ni mo ti ṣe tán ọjọ́ ti lọ ó má lọ fa lẹ́rìn. ọ̀hún táìmù ṣe wà dáadáa ẹ ti rójú rere ọlọ́run wà rí téèyàn lágbára ọlọ́run ọ̀nà là fún ẹ sórí babájídé tó ń lọ bá náà àlàáfíà ló máa bóun náà ọ̀nà tó ti là fóun náà kò wà ní dí lágbára ọlọ́run oore ńlá ni jíde ṣe fún mi o ẹni tó bá fi ọ̀nà àti jẹ́ hàn yàn orí ńlá gbà ló ṣe ọlọ́run bá mi ṣòrí ńlá fóun náà bó ṣe lè fún mi ọlọ́run amúnú náà dùn agbára ọlọ́run ó yá ṣe kíá ṣe kíá ṣe kíá ọkọ mi láì tí kò nílé ẹ báyìí àyùn ẹ ti ń yan mí. <laughs> omi ṣẹyìn kan máa parọ́ nǹkan tí mi sí yan rẹ di àtẹ̀yìn àti gbogbo àwọn àbúrò mi pátápátá gbogbo ìmọ̀ tí mi sílẹ̀ bá. ṣé má lọ. bọ̀dá mi ṣé tí mo ní kẹ́ fún mẹ́tòtò mẹ́rù ni ẹ̀ fún mi mọ́ọ̀nù má bínú kẹ́hìndé lóòótọ́ mi sọ fún ẹ pé màá fún ẹ ní ṣẹ́ẹ̀tì yẹn but iṣẹ́ ọ́fíìsì lélẹ̀ àwọn aṣọ tí mo ṣe lè máa wọ̀ lọ́sọ́fíìsì díẹ̀díẹ̀ nìyẹn wọ́n máa rè mo promise wípé lágbára ọlọ́run tó bá ti sanwó fún mi owó àkọ́kọ́ tó bá kọ́kọ́ san fún mi báyìí wípé mo kọ́kọ́ gbowó oṣù báyìí màá lọ change wardrobe mi so màá send shirt yẹn sí ẹ padà. mama tiẹ̀ dá lóhùn jàre èmi ò mọ kéèyàn láwòjúmọ́ sọkùnrin ni ẹni àbí obìnrin ṣe ń béèrè ṣẹ́ẹ̀tì ọkùnrin <laughs> ó fẹ́ máa wọṣọ ọkùnrin ni mọ́mí mo like ṣe sí. mọ́mí mọ́mí gbogbo ẹ ti change sí yìí o ayé ìsìn ti yàtọ̀ sí ayé àtijọ́ kò sí táwọn èèyàn ń wọ̀ àwọn ọkùnrin gan ti fẹ́ máa wọṣọ obìnrin. ah ti da ló ti gbá wáyé ó ti lóun ara mi fún ẹ ó yá ó yá ó yá tètè wá máa lọ tètè wá máa lọ lọ́wọ́ bá mi ṣọ́ ẹ láyọ̀ àtàlàáfíà ló máa dọ̀hùn àgúnlẹ̀ láyọ̀ bó bá dẹ̀ ṣe ń dọ̀hún báyìí kò jẹ́ ká mọ̀ pàtí kò sí dọ̀hún. ọkọ̀ ayọ̀ ló máa wọ̀ kárí ọkọ mi ó yáyá bá gbé mọ́tò àbí. èmi gan ti lówó <laughs> rí ó káre ó dá o aṣọ yín o àgúnlẹ̀ ayọ̀ o ah, wọ́n ní sáré pè mí lórí ẹ̀ lágbára ọlọ́run. ẹ kúlé mọ́ mi. Ah, ah. kí ló dé o tún padà ní. ẹ ẹ mo sáré padà. kí ló ṣẹlẹ̀. n kò sí láàbù mo gbàgbé ilé cv mi mo ní kí sáré padà wà níwá mọ́tò gan tẹ̀ ti ṣí bàbà kí tó rántí sáré ní kọjá nílẹ̀ ni tí wọ́n fi ń bá tí wọ́n lọ. ládùúgbò bó ṣe di ẹrù tó ṣé irú tó yẹ kó tún gbàgbé ni. inú ló ti dùn ju ẹni ẹ sọ báyìí látijọ́ yìí tí mo jàjà àríkan inú mi dùn wo owó ẹdẹ kó lọ mú tó máa mú kó tètè máa lọ jàre. bóyá ká lè sọ pé mo tún fọgbọ́n mí sí ni mo tún fi style wà lé báyà. o jẹ́ tètè lọ mú nǹkan tó máa mú kó o máa bá tiẹ̀ lọ. <laughs> ẹrù tó wá gbé lọ dà. ẹrù wà ní gáràjì ṣe mọ̀ pé mo yí bọ́ọ̀lẹ̀ mo kàn ní kí kọ́ bá mi gbà sọ sókè mi sáré wá mọ̀ kọ́ tó máa fẹ́ ra mú ni. ó dẹ̀ ṣe o. ó ṣe tó máa ṣe ó ṣe ṣe. ó yá ó yá ó yá tètè lọ bíbẹ. ó yá kájà tó bí mo tún èsì náà ní ọdún ṣáà ṣáà wà níbàyí. kí lọ́mú tó máa mú kò tètè máa lọ jàre ọmọ kò jíjẹ́ ká ti máa retí ẹ̀ ah. ọkùnrin báwo kẹ́yìn obìnrin náà wọ́n ní ní ìjà ní ti tó wọlé ní sikọ́dọ̀ gbàgbé sí i. ọlọ́pàá dé o wọ́n ní accident kan ṣẹlẹ̀ express ẹ àwọn wá rí àdírẹ́sì ilé ilé ọlá làwọn wá lé ọlá wá bí ọlá dẹ̀ wà ní ó wọlé nìyí. mọ́mi ọ̀rọ̀ yìí ti jọra wọn o nǹkan tó ṣe post sí mọ́tò tó ṣẹlẹ̀ accident sí ṣé ń bà tẹ́gbọ́n mi ti wọ mọ́tò ni o òní ah, mo ní kí wá sọ fún yín o. gbogbo sọ́dọ̀ àwọn ọmọ tẹ̀lé ọkú o. Eh, eh, eh, mo kọ́ láwọn ti sọ̀rọ̀ ọkú jàre. òun mo ní kí wá sọ fún yín o. ọ̀gá jọ́lá jọ́lá wà nílé jọ́lá ajọ́lá. gbé síta ẹ ṣe wọlé ṣẹlẹ̀ kóbìnrin ni wọ́n ni. àwọn ẹ máa rọjú kíní kí ló ṣẹlẹ̀ tó rọjú kókó. ẹ jẹ bá a bá sọ. ẹ lẹ́nu tiẹ̀ ṣọ́wọ́ gbọ́ nǹkan tábúrò ẹ̀ sọ fábúrò mi ni ṣọ́gbọ̀n kan tó sọ ṣọ́gbọ̀n kan tó sọ ni ìwọ́n sọ kí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí pé bàbá yín wọ́n jẹ́ wọlé ẹ̀rọ wọlé san ẹ̀jọ̀ kò fọ́ ni ṣé káwa lanu sátẹ́gùn ni ẹ wá bẹ́ẹ̀ mi kí bábúrò mi sọ̀rọ̀. kí ni kí ni kí n tẹ̀ ní gan-an ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ pariwo kí ẹ iṣẹ́ ìrí kúkú ọ̀rọ̀ àti ọ̀rọ̀ wọn máa gbọ́n ni àìdẹ̀ṣọ́ra ẹni dáhùn kúráyà ẹ̀ ṣe lọ́ọ́ gbé kíní kẹ́ máa pariwo kiri ṣé náà lẹ́ni lé ni àjogúnlé tó lóun ò ní kú mọ́ ẹ̀ jogún ẹ̀kọ́ ni. ṣó parọ́ mọ́ yín ni kò parọ́ mọ́ yín náà ṣé ẹ̀jogún ilé ni kẹ́ tó máa ranjú kòkò kan tó jẹ́ kórìí ipa náà nìyẹn kẹ́ tó ṣojú dúdú bí abo nàkì. èmi pa lórí òkè tí wọ́n ṣojú dídì bí sàrí ó no problem sórí wọn tiẹ̀ kò lè dùn mí fún ẹ ó ti yẹ èmi àti bàbá yẹn lájọ lọ́rọ̀ pẹ̀lú gbèsè owó tẹ tẹ jẹ yẹn má bẹ̀ mí o. a ah, ó ti da bẹ́ẹ̀ ó ti da bẹ́ẹ̀ o ó ti da bẹ́ẹ̀ lórí tàbí tàbá dé yìí àwa jogúnlé bàbá tí yín ló kọ́lé yàbí yàyí ló kọ́lé yìí tó sọ pé àwa jogúnlé. Ah, ah. ó tiẹ̀ da bẹ́ẹ̀ ẹ má kí mú mi o ẹ má kí mú mi nǹkan tó dé nìyẹn ọmọ yín lanu gbàgà lẹ́yìn tẹ̀ jẹ́ wọlé yí pé àwa jogúnlé lẹ́nu títí ẹ̀ ṣé bàtà búrò mi ṣé káwọn ọmọ tí wọ́n lanu sátẹ́gùn ni wa better life ló fún mi. ẹyẹ owó yín yẹn. Ah, ah, better life nígbà láti bẹ̀rù. ẹ ṣe sọ fún mi tẹ́lẹ̀. sẹ́ńgbà ah, wàá sọ fún ọ tẹ́lẹ̀ lọ gbé better life lé mi lọ́wọ́. èèyàn rádaràda ọ̀ jẹ̀bi. má bínú má bínú má bínú má bínú má bínú tó lọ má bínú wo mo bẹ̀ ẹ́ ni mo bẹ̀ ẹ́ ni ṣáà ṣe sùúrù fún wa ṣòro owó tá a jẹ ìyá má sàn a máa san èyí tó wá kẹrù wa dà síta yìí ò dáa ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa àmọ́ra rí ẹ́ ṣàṣẹ̀ṣẹ̀ wá dénú léyìí ni jọ torí ọlọ́mọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. hello rẹ̀mílẹ́kún kí ló ṣẹlẹ̀. dákẹ́ ti dé o wọ́n tẹ̀ sí pariwo látara in fact wọ́n ti da gbogbo ẹrù síta gbogbo ara ni mo ti. ó ti yẹ owó yẹn bóyá máa jẹ́ gbígbà èyí náà wò náà. ṣé èmo ni ẹ wá wà ṣé ilé náà ni ẹ wà ó dáa ó dáa mò ń bọ̀. Ah! irú irú kílè yìí tún ní ìsìn báyìí mo sàsọ fún wọn mo ní pẹ̀lú ògo ọlọ́run nígbà tó sùn ọba yìí tí ọba yìí dá méjì màá rówó wọn fún wọn. Ah! dákun ẹ̀gbọ́n mi mo fọlọ́run olódùmarè bí ọ mo forí mi bí ọ mo fọlá alálẹ̀ ilẹ̀ mo fi bí ọ dákun ṣàánú mi ṣàánú mi torí ọlọ́run ṣàánú mi ẹ dákun mọ̀ fọlọ́ǹbẹ ẹ mọ̀ pé èmi náà ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé tó bẹ́ẹ̀ òfin ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àti máa ń fún yín nìyẹn lẹ́sẹ̀ wá sọ fáwọn ọmọ yín bàtà délé pé kọ́ máa bú ìmọ̀ àtẹ̀kọ́ mi ah! tó ń sọ pé àwọn kan jogúnlé àwọn kan lọ́kọ́lé ṣé ẹ̀yin lẹ́sọ̀tọ̀ fún wọn pa àjogúnlé àbí. Ah! wọ́n bí bá ń ṣe. ẹ nà. Ah! tèmi ni ẹ wò ẹ dákun tèmi ni ẹ wò. ẹ ẹ wò bàbá bàbá ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín ẹ̀yin ni ẹ wò ṣé nǹkan tẹ̀ ṣe yín dáa nígbà tẹ jẹ wá lówó ilé ọdún kan àtòṣù kan thirty months ah, ẹ̀yin náà wo ṣé ká lanu sátẹ́gùn ni ẹ jù ẹ sọ fún mi àwa náà mọ̀ pé sọ̀wọ́n ní ó lọ tínrín fún yín ó yẹ kí n ti wá lé yín jáde ní tipẹ́tipẹ́ bó torí pé sọ̀wọ́n tó ná tínrín fún yín òun náà ló jẹ́ kí n kàn sí dá yín ṣé ó ti yé yín sìn so ẹ wo bàbá but ẹ kàn wo can you imagine nígbà tẹ láwọn ọmọ gbìlọ̀tọ̀ gbìlọ̀tọ̀ tó báyẹn tó yẹ pé àwọn ọlọ́ẹ̀kọ́ tó máa mú wá fún yín kẹ́ máa fi jẹ kẹ́ máa fi mú kẹ́ máa ṣe nǹkan tó wù yín owó nẹ́tà ń béèrè lọ́wọ́ yín yẹn àwọn olóyè kan máa san ẹ ọwọ́ wà ń bẹ̀ yẹn gilọ̀ tán wọn wọn ṣiṣẹ́ wọn ṣàbọ̀ wọn ṣe nǹkan kan ẹ̀yin lè tún bọ̀ wọn ẹ̀yin lè kan òró nà án ẹ wò bàbá nǹkan tí mo lè ṣe fún yín tó jẹ́ help tí mo lè ṣe fún yín mi lè fún yín ju ọ̀sẹ̀ kan lọ. Ah. lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn ẹ wo anything can happen kóòtù tó bá wù yín kẹ́ lọ mo ti hmm. try to ọdún kan àtòṣù kan thirteen months. ẹ dákun ẹjọ́ di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí mo eh, eh, ẹ dákun eh, ẹ dákun. so káwa lanu sátẹ́gùn àbí ká lanu sátẹ́gùn. ẹ wò ẹ dákun ẹ wo ẹ wò mí sí. bójọ ní sọ́nù lé jàre. ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí mo. ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ni kẹ́ fi sí. ẹ máa ẹ jẹ́ kó ẹ kúrò níjà. ìyá àbèjì kò sí bí mo ṣe bẹ́ akíìmù tó mo dọ̀bálẹ̀ fún dánwò dàpọ̀ wò mí ṣe ó lóun ò ní nǹkan kan tó mo ṣe dúpẹ́ kò fún wa ní ọ̀sẹ̀ kan. mo ní ọ̀sẹ̀ kan èmi tiẹ̀ sì ń bẹ̀ pé ó fún wa títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí ń bọ̀ ohun hmm. tí n bá tún rí tí n bá sáré káàkiri tí n bá tún rí màá wá kó fún ọ bàbá bèjì ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan péré ló fún wa ká fi kú ònú ilé yìí ó máa dáràn o. o tún bẹ̀rẹ̀ o tún bẹ̀rẹ̀ ìyá àbèjì kí ni ọ̀ràn àtọ̀ dáná ìṣe mi ṣé orí gbogbo gbogbo ìyún ọ̀rọ̀ rẹ tí ọ̀rọ̀ rẹ máa sún mi sínú kí ni ọ̀ràn àtọ̀ dáná ìṣe. àgbàdẹ lórí ọ̀sẹ̀ kan péré ló fún wa ká fi jáde ṣé sì ń kọ́ nílé ìgbà yẹn sí bó la ti fẹ́ rówó tá a fẹ́ fi gba ní àbí a fẹ́ fi bẹ̀ èyí ló bẹ jẹ́ sí rẹ. ẹ ti ẹdùn náà ẹdùn náà èmi kì í sọ̀rọ̀ ohun àtàbúrò rẹ ẹgbọ́n ta ni alábísẹ́ná ti lọ pìtàn fún pé ó jogún lé ni ẹ ta nínú yín ta ló ń bu bẹ́ẹ̀. dádì mi àti kẹ́ni. òun àti kẹ́ni. dádì o tọrọ olè ní ká má sọ òun nígbà tó dẹ̀ fẹ́ gbẹ̀mí lórí ilé tó jogún ẹni bá fẹ́ gbẹ̀mí mi sẹ́mi tiẹ̀ wọ́n fẹ́ gbà ni. ẹ tó lo gbogbo oṣù tó yẹ nígbà tó wà láyé ni. Ah. Ah, dadi o tọ́ nìkan tí Táíwò sọ o ajogunlé tó ń wùn mí kú mọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí yín bẹ́ẹ̀ ṣó ti gbàgbé ibi tí bàbá tiẹ̀ wà ni. ajogunlé tó lóun ọ̀fẹ́ kú mọ́ mélòó lèmi kọ́ ilé mélòó lèmi kọ́ ọ̀dà ó tiẹ̀ wá dáa ó yá gbogbo yín ẹ pera yín jọ ẹ sáwó jọ ntẹ bá rí kí n lọ kó fún yín lé bá mi lè ra mi ọwọ́ tí mo kọ́ ló kàn báyìí báwo la ṣe fẹ́ sọ ìdára wa fún mi ìwà láì. o ní da nínú àdúgbò tó bá rí pé wọ́n dẹrù wá síta àbí kí la fẹ́ ṣe mú mi. bàbá bèjì ọ̀pọ̀ sọ sí mi lọ́kàn. báwo. ẹ mú wò bóyá ká pa kìtìmọ́lẹ̀ ká lọ bá Bọ́ládé iyekíye tó bá rí fún wa bó jẹ́ a máa fi bẹ àwọn ọmọ onílé nìkan jẹ́ àṣìwà níbí bó bá dẹ̀ jẹ́ ṣe la máa lọ fi gbálé kékeré kan kárí ibi kóra wa sí àbí báwo. ìyá àbèjì ìyá àbèjì ẹni ọba lójú lójú tì í. bí báwo. ká tó lọ bá bọ́ládé pẹ̀lú gbogbo tí ń ṣe fún wa ká tó wá lọ bá a ká tó sọ pé a tó dé o bójú ọba ti ẹ̀yin ojú ti èmi ọ̀dà mo fẹ́ sọ kínní kan fún ọ àná mi lọ́mọ jẹ kì í tún wá ṣe pé bàbá ìyàwó tàbí ìyá ìyàwó mi ẹ wò jìnnà jìnnà jìnnà jìnnà sí mi kí n tó wá lọ bá a pé ẹ dákun amọ̀ tó dé wọ́n ti fẹ́ dé akó lé ẹni ọba lójú lójú tí o. ẹ wo bàbá bèjì bọ́rọ̀ bá ti dé bá ẹ̀dá òun gbà bẹ́ẹ̀ náà ni kò sí ká lè ṣe àríbi fúrẹ́ńtà bá fìtì náà lájà ń palù bẹ́ẹ̀ ń bá mọ̀ pé ẹ lè tẹ̀lé mi èmi á lọ o àbí ńgbà tí wọ́n ní ká má jẹun ọ̀tá ẹni tọrẹ ẹni kọ tí gbomi ká lóyún kan. sádọ́pà mm. tẹ́bọ̀sẹ̀ tó máa sọ fún ọ̀hún. bàbá fẹ́ tẹ́bọ̀sẹ̀ máa tún sọ fún ọ̀hún. ẹ jẹ́ ká mọ bọ́ ọkọ̀ bọ́lá dé o mi nígbàgbọ́ wípé àtúnṣe máa wọ̀. mo ń gbọ́ yín mọ̀. ok kò sí wàhálà màá gẹ́ vaccine mà ẹ má sunkún màá gẹ́ vaccine. Baby. Oh, babe. Ah, how are you? I'm fine. <laughs> ah, but kí ló tó dọ̀ báyìí? mọ́mì ni wọ́n pè mí tán sọ ohun kankan fún mi sí. my mom kí ló sọ pé ó ṣẹlẹ̀. no mo mí pé àbúrò dáàdi mi sísá mi. Ah. oh ok ah, but ṣé kò sí problem. wọ́n ṣàlàyé nǹkan kan fún mi nípa ọ̀rọ̀ ilé wọn ni wọ́n ní wọ́n ti láwọn kúrò nílé báyìí kò dẹ̀ síbi tí àwọn fẹ́ lọ èmi náà dẹ̀ ni mo promise wọn pé anything tó bá ti ṣẹlẹ̀ kí wọ́n máa tèmi pa máa wá nǹkan ṣe sí èmi kẹ̀dẹ̀rẹ̀ ni ó pọlọ mi lásìkò ìwà. Hmm. mo mọ̀ lóòótọ́ pé kò sí much lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ but kí ni ìwọ rò pa lè ṣe fún wọn. tí bá ní mo ro ẹni tí ń rọ ni mo pa irú ìṣòro tó ń dojú kan wọ́n yìí ìjẹ́ta sí bí kí ló máa rẹ̀ kárí nǹkan tó máa lè jẹ́ agbára wa lọ. àmì o kí ni gbogbo ilé báyìí àṣà ni màá wò wọ́n. Ah. ok mo dẹ̀ ro kankan o tó bá ní mind mo wò pé bí a kò pè wọ́n kó jẹ́ kó yé wọn pé kó wá manage lọ́dọ̀ wa kó wá farapamọ́ sọ́dọ̀ wa fúngbà díẹ̀ tó fi máa rówó tó máa lọ fi gbalẹ̀ tí wọn. bèbí ṣé o rò nǹkan tó ń sọ yìí dáadáa ṣáà sista mi ni mo sọ o àwọn ọkọ wọn ajá ò mà ní lọ́kọ́ fi kólókó lọ́rùn ẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn bó ṣe pọ̀ tó yẹn nínú bíi báwo la fẹ́ manage. oh baby a máa manage. tí ẹni mò ń rò ó. Oh, mo mọ̀ pé tèmi náà ló ń rò but ojú ló ń rojú ṣàánú ah. má wọrí tó ẹ̀ pé tèmi èmi máa wà òkè pẹ̀lú wọn má wọrí ṣùgbọ́n Okay, thank you so much for your understanding. yẹ ká dalẹ̀ <laughs> kí ló ti wá rí jẹ ǹtẹ̀ tí jẹ́ ní tí wọ́n ṣe dé ọmọ kan jókòó mọ́ wọn bọ̀. ah ok jẹ́ kí n get ten drink kí n lè prepare oúnjẹ. Ah, all right babe. thank you so much. yeah baby. of course. ilé ọ̀rọ̀ ọkùnrin mi ni ọ̀rẹ́ mi ni mi jìnnà kí ẹ kàn gbà pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àkọsílẹ̀ ọlọ́run ọba ni. bí ọ̀rọ̀ tí ẹ̀yin àgbàlagbà máa fi ń bọ̀ wá wípé tí ẹ̀dá bá jí láàárọ̀ kùtùkùtù tí gbogbo nǹkan bá ń lọ déédéé tí ò tẹ̀sí kọ̀sẹ̀ rárá ẹni ó léwu mo fẹ́ kẹ́ pé ọlọ́run mọ̀ sí gbogbo ìtàn ṣẹlẹ̀ mi ò dẹ̀ fẹ́ kẹ́ rí mi bí àná yín as a matter of fact mo fẹ́ kẹ́ rí mi bí first ẹ ìyá àbèjì ẹ dà fún ọ ẹ yọ dà fún ọ yọ dà fún ọ nǹkan ò ní sí ọ ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ ẹ o sì wá mọ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ rẹ ò ní dojúrú àlọ àbọ̀ rẹ ọmọ dáa pẹ̀lú ògo Ọlọ́run ìyàwó rẹ ò finú sunú ló fẹ̀yìn gbọ́mọ pọ̀ àbá ẹ gbọ́mọjó nù léyìí àbá ẹ gbọ́mọjó àbá ẹ gbọ́mọyọ̀ ẹ o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o mo mọ̀ lóore o. Hmm. mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ ní lọ́kàn pé ẹ̀yin náà ní jókòó lásán o a máa ń láti wá nǹkan kan tí ẹ lè máa fi pawọ́ dà torí àwọn àgbàlagbà jẹ́ kó yé wa pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣe máa ń yá lọ. Um, èmi ti rò kó bóyá bíi sísá rẹ̀ mi tí wọ́n bá ní máìndò èmi wò pé kí wọ́n lọ máa ṣiṣẹ́ ní bá mi gbọ́ láwọn from there wọ́n máa rówó díẹ̀ díẹ̀ oh. wọ́n máa fi tọ́jú family ìyẹn tẹ́ bá máìndò. that's a very good idea. Ah, mo máa ṣe máa mọ́mì mo máa ṣe é ṣe gbọ́dọ̀ thank you very much ma ẹ ṣe ma ah, ẹ ṣe ma thank you um, ẹ ṣe. àti àríkẹ́ thank you so much ma. o ṣé o o dúpẹ́ o kò sí o. má wà lára ẹ jàre kó tó gbé so ah, àǹtí mi àti ẹ̀yin àbúrò mi dáre ẹ̀bẹ̀ kan ṣó tèmi fẹ́ bẹ̀yìn lélẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ọba ẹ fi free ẹ má rí bíi pé ilé àjòjì lẹwà ẹ gbà pé inú ilé yín lẹwà ẹ ṣe bó bá ṣe wù. inú ilé yín lẹwà ẹ má tiẹ̀ gbà pé ẹ wà nínú ilé yín ẹ fún òfin bó ṣe wù ṣẹgbọn ẹ̀gbọ́n mi kìlọ̀ tó bá yẹ ṣe ẹgbẹ́ ṣe ẹ bá dà ẹ bá dà ẹ bá ẹdẹ ẹ bá lẹsẹ ẹ á ẹsẹ ẹ tuntun ṣe bẹ ẹ bá ẹ bá. Ah, kókà. èmi ló ń ké sí i. àbúrò kọ́ ni mò ń wò yìí mo yàtọ̀ kókà tó mọ̀ náà ló ń wò. ṣé pé ẹ̀mí tó lè rí ẹ̀mí. Ah, ah, kí ló dé nígbà tí ìṣe pé a ti kú ní tó bá mú wa tá a sì fi wà lórí èèpẹ̀ ó di dandan ká tún pàdé ara wa. <laughs> báwo ló ṣe wá sọ̀rọ̀ àná bí bá mi kò bí mo tó mọ́. Ah, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ mo fẹ́ kó understand pé mo wá ẹ̀ wá ẹ̀ n tó ṣẹlẹ̀ ní north ngbẹ́ yẹn ló fà tá a fi ríra. ṣùgbọ́n n tó di bàjẹ́ lọ́wọ́ mi ti pọ̀ jù wo ọmọ mi ọkùnrin jọ́sí ọmọ yẹn ṣaláìsí ọmọ yẹn ṣaláìsí rabarabarabarabara rẹ̀ náà là ń bá káàkiri tí mo fi dẹ́ntì ń gọ̀kadà bí mo ṣe wá ìwọ̀n nílé lórí. n tó tiẹ̀ sún mi tí mo fi ń gọ̀kadà èmi ni àwọn ọmọ mi ni àti ìyàwó mi ilé àná mi là ń sùn. ibẹ̀ là ń gbé. Eh, sórí eh, àwọn Yorùbá máa ń sọ wípé ayé ti dáadé tèmi ẹ̀ ń fojú kanra nà ọ́ à ń gọ̀kadà ni àtiwọ́ àtìyàwó àtọmọ ilé àná lè ń gbé ó ti di àfihàn tèmi ò fi sọ. irọ́ I am telling you the truth. Kuka? <laughs> Ṣó mọ̀ wípé den oníṣíà tó yẹ kí o gbà nígbà yẹn. Bẹ́ẹ̀ni. Tí a fi ríra mọ́. Tó bá jẹ́ pé o gba chairs yẹn gbà yẹn. Uh, Látìgbà yẹn dì sí o mọ nǹkan tó ti máa bí. Sori àti chairs yẹn o àti nǹkan tó máa bí láti gbà ẹ́ títí dé sí gbogbo ẹni máa fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ. ṣé lóòótọ́. bó ṣe rí nìyẹn. kókà. òun kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mi ì lè ṣó mọ̀ wípé kò sáwàdà níbi tó nírú gbàgbé ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ tó bá ti ń pa náírà bẹ́ẹ̀ ni ó máa sọ tọrọ sápò mi ì lè disappoint ẹ n tí màá fẹ́ ká ṣe rèé hmm. káàdì mi ni tó bá di Monday jẹ́ ká de lọ́fíìsì all necessary things to buy yẹ ká ṣe máa Oka. <laughs> you see uh, omi lèmi kíá fún ni o ni mo ṣe bá omi tí mo ní kan fún wa mi mọ tí o máa need tó máa mu mu nǹkan bó bá ṣe wù ẹ́. bí mo ṣe wà yìí n ò lè mu ọtí kankan. kí ló dé n lè mu omi gan ọtí tí ń pa mí ọ <laughs> mọ̀ pé láti fún mi ní káàdì pé kí n wá bá ọ ní ọ́fíìsì ọtí tí ń pa mí. o ti yọ ah. <laughs> ṣé kò ti yọ. ìpínlẹ̀ mọ́ndé ti mọ́ báyìí. no no no no no no kò sí ní ta fẹ́ ṣe fúnra wa ìwọ náà ò kì í ṣe èèyàn bẹ́ẹ̀ <laughs> kì í ṣe èèyàn bẹ́ẹ̀ so by Monday jẹ́ ká múra wa lọ́fíìsì. torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. nítorí náà torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. a lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe torí kan sí i. sórí náà lè ṣe jẹ́ ah. olúwa. nítorí náà torí ah. náà lè ṣe jẹ́ olúwa. bàbá ẹ lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe torí náà lè ṣe jẹ́ olúwa ọlọ́run á dúpẹ́ o àmọ́ ọpẹ́ wa wá olówó àgbà ọpẹ́ wa o ọlọ́run gba ẹ̀yìn wa o ẹ̀yin ọmọdé ṣe àpò mo máa ń sọ fún yín pé eré àdúrà wà <laughs> ah, ó lè pẹ́ o ṣùgbọ́n ó máa wáyé ṣáà ni èrè àdúrà tá à ń gbà òun ló wáyé ìgbà yìí ẹ tí ọ̀rẹ́ bàbá yín tó fi wá lọ́kàn balẹ̀ pé òun máa mú wa kúrò nínú ìṣẹ́ àtòṣì tá a yìí. ó ti mú wa kúrò ní. ṣé lóòótọ́. Ah ó ti mú a kú o. àdúpẹ́ <laughs> àdúpẹ́ àdúpẹ́ ọlọ́run àgbọ̀pẹ́ wa. ara tá a máa wí nù tẹ rí bẹ́yàn bá ń gbàdúrà tí àdúrà bá gbà tán nípa hmm. aládùúrà bẹ́ẹ̀ ká mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé pa wá fẹ́ ká yìí mọ́ báyìí. kò bá o dádì. <laughs> ṣe rí ibi tí ń ti bẹ̀rẹ̀ rí táyé kẹ́yìn come on ah, stop playing stop playing stop eh, playing. ẹ̀yin méjèèjì eh, lẹ́kọ̀ọ́ yìí tí ẹ fẹ́ ṣe ẹ lọ sí ẹ̀kọ́ àrẹ̀lẹ̀ yóò rí. thank you sir. <laughs> ẹ má mọ̀ ìdára yín mọ́lẹ̀ ẹ̀yin tí ẹ wà ní yunifásitì tẹ́lẹ̀ eh. láti sìn lọ ẹ bẹ̀rẹ̀ padà ní pẹrẹwu. Ah. <laughs> ìyá ààrẹ ni ẹ dákẹ́ ẹ wọ ẹ dákẹ́ lọ ẹ dákẹ́ lọ jàre ariwo wọn ti pọ̀ jù ah, ah, bíṣu ẹni bá ta àfọwọ́bù jẹ ni ah! ẹ jẹ́ àṣẹ sùúrù náà ẹ bàbá bèjì bàbá bèjì mi ìbá ní kẹjẹ ká ṣe sùúrù kó wo ìtì ẹdọwọ yín ná kẹ tó máa pín yẹlẹyẹlẹ bẹ ṣe ń pín yìí. ní owó tó ti tẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀. ó ti tẹ̀ ó ti tẹ̀. Eh, ẹ wo ẹ wo gbàgbọ́ gbé gbogbo yín fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ọlọ́run mi ọmọ ọmọ ṣeun ọlọ́run mi ọmọ ọmọ ṣe o èmi ọmọ bí ojú rẹ wà ọlọ́run mi ọmọ ọmọ ṣe o. ó dà ìyá àbèjì. lágbára ọlọ́run ẹ bójú rere rẹ pàdé. àmín àmín. àdéhùn tó ṣe fún yín ò ní yí padà. àmín. lágbára ọlọ́run mm. bàbá àbèjì. Mm ẹ wá máa rọra lójú ọ̀nà. Ah, ah, ṣé mo á jẹ́ bí ọmọdé ni. irọ́ ah, ẹ mọ̀ pé inú ẹni ìdún ká pamọ́ rẹ̀ inú ilé ìdùn kò ní ìsìnkẹ́ mọ́ sáré mọ́ sáré o. <laughs> Eh, eh, ọmọ pé mi ì sáré gan tẹ́lẹ̀ mi fún. ìròyìn ayọ̀ lẹ máa mú wálé lágbára ẹ mọ̀ pẹ́ o ah, ah. kẹ̀dẹ̀ bá ń kí wọn náà o ọ̀hún ni pípẹ́ wà o ah, kò ní pẹ́ kò ní pẹ́ <laughs> ọlọ́run àti tẹ́lẹ̀ dè mí lọ àmín àmín ọ̀dà ọ̀dà múlẹ̀ lọ́wọ́ ẹ rọra o ó jàre ẹ rọra o. jésù olúwa wa ayérayé nínú àwọn ọ̀run agbẹ́yìn ga ṣẹ́yìn lọ́ba olúwa gba ọpẹ́ wa adúpẹ́ fún ìrìn àjò àwẹ̀ yìí ìtẹ́múwa gúnlẹ̀ láyọ̀ àti àlàáfíà olúwa gba ọpẹ́ wa adúpẹ́ fún oore ńláńlá yìí tó wọlé tọ̀ ẹbí yìí wá èyí tí bàbá wa lọ láti lọ gbà wá lé báyìí adúpẹ́ tó bí pé ó tẹ̀ wọ́n lọ́wọ́ láyọ̀ àti àlàáfíà ó sì wúlò fún ìdílé yìí olúwa gba ọpẹ́ wa ọlọ́run gba ẹ̀yìn wa adúpẹ́ pé ẹ mú wa kúrò nínú ìṣẹ́ àti òṣì yìí nípasẹ̀ oore ńláńlá tó ń wọlé bọ̀ yìí látọwọ́ bàbá wa olúwa gba ọpẹ́ wa adúpẹ́ o a ó yìn yín o bẹ́ẹ̀ la ó máa gbé yín ga ní gbogbo gbà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ káre a kú àwẹ̀ o lọ́run agbọ̀pẹ́ wa a nígbàgbà nu àwẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mo mi bá ti ẹ fi ń gbàdúrà ọlọ́run kò fi vision kan ọ̀mọ́ rí dádì nínú ilé ńlá nínú mọ́tò ńlá àwa wọlé báyìí àwa bọ́lẹ̀ nínú mọ́tò yẹn. Hmm, àkíkà my brother ó dáa ó dáa èyí tọ́lọ́run fi hàn ẹ́ yẹn náà á wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ló máa rí ó yá ó yá kó ní káàbí tó máa fi tó máa fi break. Okay. Yeah, sorry, what can I give you? àdélé. Okay. The trophy and the Guinness. Trophy, one Guinness. báwo ni ọ̀rọ̀ ti bí. ọmọ kò yé mi o. kò pé náà wò pé ó tiẹ̀ ti sí mi mo máa mọ tí ó lè rí. kí la wá fẹ́ ṣe. mo inú mọ́ ojúmọ́ mẹ́fà. eléyìí wà kò sí ìdí ọ̀rọ̀ wọn ni. kí lẹ ṣe. mo tẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ilé ìbàjẹ́ o accuse finger ló náà ṣá. what is wrong with this people bí bó ṣe ń tẹ̀ mí lára ni. calm down what. kí ni ah wọ́n dẹ̀ tẹ̀ ẹ́ nídìí ó dẹ̀ ń tẹ̀kẹ̀ personal ìgbà tó fẹ́ kán tẹ̀ ẹ́ nídìí kí ló wá ṣiṣẹ́ ń bá fún ó ṣe lọ ṣiṣẹ́ ọ́fíìsì àbí kán máa gbé ẹ̀ tàbá yé ẹ̀ kán máa gbé ẹ̀ tàbá iṣẹ́ mo wá ṣe mo wá ṣe òṣì ń bìbà. kí ló ṣe tó fún àwọn ojú báyìí. àwọn guys tí mo lọ serve ní drinks yẹn ló ń fọwọ́ kàn mí ẹni àwọ̀. pẹ̀lẹ́ àbúrò mi andiwo látòní lọ tírú àwọn kọ́sọ́mà tí wọ́n pe ọmọ ńlá ìkírú nǹkan báyìí bá ti wá ìwọ ni kò máa lọ serve wọn ṣọwọ́ kan tí mo sọ má jẹ́ ká bro mi serve wọn ok. pẹ̀lẹ́ màá lọ ṣiṣẹ́. all right sir thank you. bí a wọ kitchen. ẹ fọ bẹ́ẹ̀ sí. hello yeah. kí ló ṣe. Ìwé ìròyìn gbọ́dọ̀ yìí náà. Táíwò ìwọ tó ọjọ́kùnrin ilé ẹ̀fọ́ tún mara dúró díẹ̀ nígbà tí wọ́n ń sunkún yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí kí wàá lo fẹ́ káwọn tó jóbìnrin máa ṣe. àbíkí láti fẹ́ ah, pé olè ìwà ìyàwó mi mí ìpínlẹ̀ má yà mí lẹ́nu bàbá kú àwọn òyìn lọ́wọ́ mú tún fún ìṣànlẹ̀ ó bá lọ. Ah, ilé ìkọ́jú. níjọ́ kan ṣoṣo ah, eléyìí máa kọjá irú ilé ibi tá a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ó tó dẹ́rù bọ̀ lọ́rọ̀. ó ti tó ó ti tó. mi ò rí irú ẹ̀ rí. mi ò rí irú ẹ̀ rí. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣé òótọ́ ni ṣé òótọ́ ni kí ni gbogbo eléyìí torí ọlọ́run àìsàn màlẹ́lẹ́ yìí yóò ọlọ́run olódùmarè. ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi náà wà dábàá wọ́n wà lọ́sibítù tí wọ́n. Ah, kí ló tún ṣòun náà kí ló lọ ṣe lọ́sibítù. Ah, ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ yẹn ló ṣe wọ́n. ṣọ́ọ̀kì tún mo torí ọlọ́run ó yẹ wá mú mi lọ. ẹjọ wá mú mi lọ ẹjọ wẹsẹ ok mú màá mú yín lọ because tẹ́lẹ̀ náà èmi fẹ́ gbé oúnjẹ lọ fún wọn so bí a ti bá ti lọ sí kájọ lọ bá wọn. Ah, ìgbà wo sún nìyẹn báyìí ìwọ ọlọ́run máa jọ ọ́ kí ni gbogbo eléyìí ẹ jókòó wọn. Ah, ẹ wo ẹ jókòó. kí n tún jókòó ah, ìwọ lọ́run máa yọ ọ́. Ah. Eh, ìwọ. yes sir. make sure kó o bá mi sọ fún mọ́mì. okay sir. Mr. Williams ló ṣẹ̀ṣẹ̀ pè mí just right now. okay sir pé a ní meeting ní club house pẹ̀lú àwọn uh, àwọn ọ̀rẹ́ wa tá a jọ lọ sí school. ok sir jíṣẹ́ o. máa jíṣẹ́ jíṣẹ́ o. yes sir máa jíṣẹ́. dadi ọ̀rẹ́ yín tètè ní pé ẹ fẹ́ assist ní three weeks ago yẹn kọ́. Mm, ah, o ṣe ṣe o believe pé for almost three days ago now ni mo ti ń pe aago ẹ not available don sọ so o ti sú èmi gan mi ìwà mọ̀ ohun tó ṣẹlẹ̀ sí mo dey wish láti rí it is very much compulsory. Hmm, eh, I don't know. ẹ eh, eh, tẹ pé nọ́mbà wọn kò lọ àbí. àní mo pe aago rẹ̀ not reachable and in fact káti ẹ̀ wá ní pé aago complimentary card tí mo fún ṣé kò lè pè mí kó wo nọ́mbà mi mo mọ̀ pé bó pẹ́ bóyá ọ̀gọ́mọ̀ máa padà dìgbà gbọ́. lágbọ́n bá tẹ̀ complimentary card náà ti sọnù. that is what I was telling you. Ah, wẹ́ ẹ jẹ́ ká ṣáàfi sọ́wọ́ ọlọ́run mo mọ̀ wípé one day èmi ẹ̀ máa ríra gbogbo nǹkan tí mo dẹ̀ plan láti ṣe fún un máa ṣe fún un. àgẹ́ǹtẹ̀ o ti understand jíṣẹ́ fún mọ́mí ẹ̀ o ti gbọ́. máa jíṣẹ́ yes sir mo ti gbọ́ máa jíṣẹ́ ẹ má lọ síbi kankan ẹ ṣọ́ pé bẹ́ẹ̀ lẹ́ lọ ẹ má yàbọ̀ mí o nǹkan ṣe ṣé ìwọ tó ń bá mọ́mí ẹ̀ jọ wà. yes dad. ẹ gẹ́ tara yín. ok take care. Ẹ kọ́ gbogbo ẹ kọ́ gbogbo ẹ. Olówó tẹ̀sán ìbàdàn ẹ fire fàánú wà mí rí àánú ni mo tọrọ lọ́jọ́ ayé mi gbogbo. bó bá jẹ́sẹ̀ ni mo ṣe wá madam ẹ take it easy ẹ take it easy ẹ take it easy madam ẹ má yẹ ká ti forí báyìí. Auntie, auntie, auntie, ẹ ṣe tẹ̀ yìí. Rẹ̀mí yóò. Ẹ má bara jẹ́ jù o. Ẹ má bara jẹ́ jù o. Ẹ má. Madam, arábìnrin, arábìnrin, ẹ ṣe tẹ̀ yìí sí i. Olúwa kúkú ni Olúwa gbà, ìbùkún ni fún orúkọ Olúwa ẹ tẹ mọ́ra. ẹ̀mílẹ́kùn káàbọ̀ o. ẹ̀ríkẹ́ mọ́ mi náà. mo ti bọ́ orí o. olúwa rẹ̀ mi lẹ́kùn. mo ti bọ́ lọ́wọ́ mo fẹ́ kí ni mo fẹ́ kí rẹ̀ mi lẹ́kùn. rẹ̀ mi lẹ́kùn tó sọ fún mi pé òun á rẹ̀ mi lẹ́kùn. kò sọ fún mi pé òun á gbomi jẹ́ lójú mi. olúwa rẹ̀ mi lẹ́kùn. Ah, olúwa rẹ̀ mi lẹ́kùn o. ọ̀dọ̀ wo ilẹ̀ jẹ̀ mí gan. ọjọ́ kò sọ kéńtà ó sì fún gbogbo gbogbo mi jẹ́ lójú mi. olúwa rẹ̀ mi lẹ́kùn o. àti kẹ̀tẹ̀ mọ́ra o àfikẹ́ tẹ̀mọ́ra olúwa fi fún ni olúwa gbà ìbùkún ni fún orúkọ olúwa. olúwa bẹ̀rẹ̀ nílẹ̀ fún náwà sí. ó orí mi ò bẹ́ẹ̀ lẹ́ kú. olúwa rẹ̀ ẹ mú wọn mi wọlé lọ. ẹ mú wọlé. ẹ ṣe o. ọ̀rẹ́ mi jẹ́ ọmọ agbọ́n. ẹ ṣe o. madam ẹ bá mú wọn mi wọlé olúwa á dùn nínú ọlọ́run á bá mi tù nínú. bẹ́ẹ̀ni o ọṣẹ o ọ̀rẹ́ mi ti ayé àwọn ọmọlẹ ọmọ ọlẹ arábìnrin arábìnrin ẹ tèkè ẹzì ẹ dúró ẹ arábìnrin ẹ kú àtẹmọ́ra olúwa á dùn ọ̀rẹ́ ẹ àdúró tì ẹ fi ẹ tẹ mọ́ra ẹ tẹ mọ́ra ọlọ́run àbá mi sùn nínú ẹni tí ó sunkún kò ṣòkú lóore ẹni tó gbẹ́lẹ̀ tó pa òkú mọ́ òun ni ó bu àṣírí fún ẹ láti lọ bò mọ́lẹ̀ kí gbogbo nǹkan tó tán ó lè máa. bó ah! ta ni mọ́lẹ̀. ọkú ẹjọ ibo lẹni wọn ṣètò àti ìbò wọn mọ́lẹ̀. ọ̀tọ́ni ọ̀tọ́ni ọ̀tọ́ni. madam madam madam madam. Long life and prosperity. Keep, keep, keep. Happy birthday, ma. Mommy, happy birthday o. me um, àti àwọn àbúrò mi à ń fi àsìkò yìí fún yín ní ẹ̀bùn kékeré yìí láti fi sàmì ọjọ́ bí fóònù ni o. bó ṣe yọrí náà nù. Hmm. Ah. yàbíjì. Ah. Ah. fóònù ńlá yìí fún mi. èyí ò tiẹ̀ tán ní ńlá tó. bàbá bèjì hmm? ẹ̀ẹ́dì ọlá níbo lẹ ti rówó ra fóònù tó tó yìí fẹ́ràn dá sílẹ̀. ilé ìtóbi. gbogbo wa pátápátá la jọ dáwọ́ yẹn in conjunction. Ah, owó ilé ló kéré jù. bẹ́ẹ̀ni àkàló dá ẹ̀. Ah, mm, ìyá àbèjì bẹ̀rẹ̀ ọ̀dà kó ti jẹ́ pé gbogbo ẹ̀ náà ẹ̀kún ẹ̀kún náà ní sá ah, èyí làdúrà tó ṣe fún ọ eh. mm. ẹ ṣé o kó má ṣe fẹ́yìn náà o lágbára ọlọ́ ẹ máa rí ṣe o ẹ wò ah, bẹ́ẹ̀ ṣe dùn nínú lọ́jọ́ òní ìdùnnú òní kúrò nínú ayé gbogbo yìí ah, ẹ ṣe mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o eh. ah, bàbá bẹ́ẹ̀ ẹ <laughs> eh, eh. ṣe ọkọ mi ẹ ṣe wo yọ̀dà jèrè wọn ó jèrè wọn. bàbá bèjì <laughs> ọkọ bàbá bèjì. ó jèrè wọn. omi ìwé òdìsẹ́ ẹ ọjà gbogbo wọn. èyí ọmọ mi dáadáa ẹ káàrí ẹ sórí rẹ ẹ sórí rẹ ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin lẹ. mọ́mí ṣe wá rí o èyí tẹ̀ ń wò yìí kékeré ni o a wá ṣe ìlérí fún yín pé lọ́dún ọdún lọ́jọ́ ìbí ẹ̀yìn àti dádì a máa máa múnú yín dùn ni a máa máa yà yín lẹ́nu ni tí nǹkan junction tá a wá ṣe yìí kọ o èèyàn kan báyìí ẹ̀bùn kan ni. agbára yánká ipa yánká ipa yánká o lágbára ọlọ́ọ̀ ẹni wówó tí o ẹ ṣe mo dúpẹ́ o ibi gíga láàyè gbogbo yín o. bẹ́ẹ̀ ṣe fi mọ́tò ṣe ọjọ́ òbí fún wa ẹ mọ̀ fi lé kíkọ́ sọ ọjọ́ òbí. ọ̀dà ìyá àbèjì lágbára ọlọ́run ẹ bójú rere rẹ̀ pàdé. àmín àmín. àdéhùn tó ṣe fún yín ò ní yí padà. àmín. lágbára ọlọ́run hmm. bàbá bèjì hmm? ẹ wá máa rọra lójú ọ̀nà. Ah, ah, ṣé mo á jẹ́ bí ọmọdé ni. irọ́ ẹ mọ̀ pé ah. inú ẹni ìdùn ká pamọ́ra inú ilé ìdùn ní ìsìnkẹ́ mọ́ sáré mọ́ sáré o. Eh, eh, ọmọ pé mi sáré gan tẹ́lẹ̀ mi sáré ọ̀fẹ́ hmm, ọ̀fẹ́ fún ìròyìn ayọ̀ lẹ́ máa mú wálé lágbára Ọlọ́run. ẹ mọ̀ pẹ́ o ah, ah. kẹ̀dẹ̀ bá ń kí wọn náà ọ̀hún ni pípẹ́ wà o. Ah, kò ní pẹ́ kò ní pẹ́ <laughs> Ọlọ́run àti tẹ́lẹ̀ dè mí lọ. àmín àmín ọ̀dà múlẹ̀ lọ́wọ́. ẹ rọra o. ó jàre. ẹ rọra o. apá ọ̀tún Elédùmarè ni. òun lalábòmí wọn lẹ́ni kankan mo ní ààyè àkàmọ́ra ààyè àkàmọ́ra.

bá sọ pé kò yé mi irọ́ ni mo pa mi a máa túbọ̀ máa gbàdúrà ni kéyìn náà dẹ̀ kún fàdúrà ké kún fàdúrà gidi. ogún tó gbà ọmọ mi bá mi bẹ̀ ẹ bá mi bọ́ lọ sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ kó ṣàánú mi ọgbọ́n ọgbọ́n gbẹ̀gbẹ̀ mi kó ṣàánú mi lè fọ́ agbára ọlọ́run ọlọ́run gbàdúrà yín ẹ sì lè fojú sunkún ọmọ mọ́ àmì o ẹ ní fọwọ́ yín pọ̀ mọ́ àmì o agbára ọlọ́run àwa tó kù a bá yín dalẹ̀ bá mi talẹ̀ lọ́lọ́run máa fi ṣe wá fún mi ẹgbẹ́ sóko mọ́ kò ṣe sóyè náà ló máa rí lágbára lọ èyí tó kù bá mi kalẹ̀ lè máa jẹ́ fún mi kí o tún fọwọ́ mi gbọ́ mọ́ sí mọ́ láyé mi èmi èjìrẹ́ ò rí là ẹ má ṣe rí ní. báwo ni tayo. fine sir mo ti fẹ́ lè tán. ọmọ wa bá mi ní ibi iṣẹ́ tó bá di bíi twelve máa pè é lórí ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá ẹ sàn yẹn mo ti bẹ́ ah, ẹ ṣe sá ẹ ṣe ẹ ṣe gbọ́n sá. ìdí kò tọ́pẹ́ so máa pè é tó bá di nǹkan bíi twelve lẹ́lẹ́yìn yẹn ibìkan tó wà tí èmi àti ẹ̀ tùjọ́ máa dé ìyẹn kì í ṣe ọ̀rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ fámìlì ni. Ah mò ń wá àwọn nǹkan tí mo lè ṣe torí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí kò kò dùn mọ́ mi nú so máa pè tó bá wọn àdìtọ́ fún mi. okay sir ah o dáhùn sir. ọ̀rọ̀ náà. Táíwò ṣé wọ́n ti pè é ni. wọ́n ti pè é ni nǹkan ló sáré lọ ṣọyàn sílẹ̀ náà hey wonder shall never end so ọmọ ìtì pẹ̀ ló ti sáré lọ́ṣọ iṣẹ́ náà ló ń yún ẹ̀ tó yẹn ọ̀ pẹ̀lẹ́ o office guy o lè wait kó na máa wọ shirt kó máa lo tie àbí kó máa lọ sí office ń tán rẹ̀. so màá kọ́kọ́ dúró dìgbà tó bá pè mí kí ṣẹ̀lẹ̀ tó máa pèpè ara mi ẹ o mọ̀ kan tó ń sọ o mọ̀ pé gbogbo nǹkan lé ayé lóní stages introduction wà àwọn stages oríṣiríṣiríṣi ọlápá àti ìkàwé dáadáa máa ní olódo òsì. Ah, èmi lolódo eh. àwọn girlfriends lolódo àwọn concubines ló ń kóra yín kiri àwọn lolódo náà torí ẹ̀ẹ̀kan ti túnú ẹ̀. kẹ́ni kẹ́ni kẹ́ni wọn kó táyọ̀ ní mi mo dẹ̀ ṣáájú ẹ̀ délé ayé bó tiẹ̀ jẹ́ one second kó máa fi respect mi mo bá ẹ ṣeré o eh. mo bá ẹ ṣeré o máa pe dáàdì sí ẹ máa pe mọ́mí mo bá ṣeré o. <laughs> ó dẹ̀ ń sanwó dùn lẹ́nu ẹ̀ ṣé o gbọ́ nǹkan táwọn yorùbá máa ń sọ ni ọmọ ni ọmọ kẹ́hìndé gbẹ́gbọ́n èmi ni mo ní kó wá táyé wò mo rún ẹ wá ni so mo jù ẹ lọ àgbà ẹni mo jẹ́ fún ẹ. wọ́n tún ẹ̀ wọ́n tún ẹ̀ wọ́n tún ẹ̀ òde. ṣé àṣìkan tó fẹ́ ṣe. àwọn ọ̀gbọ́n òṣìṣẹ́ mọ́ sí i. Ah! Taiwo! Taiwo! Ah! màmá wọn ah, báwo ni wọn kò ṣe jẹ́ sí wọn. àbúrò wọn lèmi. ẹ jẹ́ n rí yín. ok good. mo sọ fún yín pé mi ni mo bí àwọn ọmọ yẹn mi ni mo bí àwọn méjèèjì. ó yé mi màmá. ìṣe bá fẹ́ sọ ẹ sọ lójú wa bá ẹ sọ lójú wa. ẹ dókítà ẹ sọ nǹkan tó bá fẹ́ sọ àǹtí mi relax ṣẹ́gbọ́n àní kò lè já burú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, ká ní pé bí ẹ tètè gbé wọn wá kò bá má rí bó ṣe rí. báwo ló ṣe rí. báwo ló ṣe rí sà. calm down ẹ jẹ́ máa tún fún àbúrò ẹ. Eh? we really tried our best. okay but i'm just i'm deeply sorry i'm deeply sorry i i i lose am. ṣe ṣe ṣe àti àti àti bẹ̀rẹ̀ relax ẹ ẹ jọ calm down doctor ẹ jẹ ká lọ sọ ẹ jọ ẹ ẹ mi ò lè dáwọ́ gbé ètò àǹtí mi. àǹtí mi ẹ̀bẹ̀ ni màá bá yín bẹ ọba dániwáyé ọba tó máa ń pabidà tó máa ń sọ bídìrì kí ó bá mi pàbídà nínú ayé yín kó sọ di rè. àǹtí mi ta bá ní káwò dáadáa lọ́jọ́ mo ti ń rókun kò gbẹ́rí o ọjọ́ tí a ti bí mi tí mo ti ń ṣàkíyèsí ọ̀sà mi ò rí kó gbẹ́rí àǹtí mi ọjọ́ tí mo ti ń rí ìṣòro ẹ̀dá níwọ̀nba àgbà tèmi náà dáyé mi ò lérò pé mo ṣàkíyèsí irú ìṣòro bíi ti ń rí àǹtí mi ìṣòro tó ń dojúkọ yín ó ga gan débi pé ó kọjá òye mi ó dẹ̀ mo bìlí pé mo kéré sí ẹni tó yẹ kó máa bá yín experience irú nǹkan báyìí because bó ṣe ń ṣẹlẹ̀ sí yẹn tójú mi ń rí ó ń affect mi bí àdúrà tẹ́yìn náà máa ń kọ́ wa láti kékeré pé kójú mi má rí bí kójú mi má rí bí èyí tí mo wá ń rí látara yín ó lágbára àmọ́ tẹ́yìn náà bá wò dáadáa ẹ rí i pé ọjọ́ orí mi kéré sí gbogbo àwọn ìṣòro tó ń ṣẹlẹ̀ sí àǹtí mi mo gbìyànjú agbára mi láti lè dúró tì yín gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe dúró tì bàbá mi ńgbà tó wà láyé kó tó dúpọ̀ ṣaláìsí. kọ́lọ̀ bá forí jì wọ́n. àmín gbogbo eléyìí ni mo ṣàwárò àǹtí mi mo ti wá pinnu lọ́kàn mi mo ti bá yín gẹ́ẹ̀tì ilé bẹ́ẹ̀ ni so mo kàn fẹ́ yanjú àwọn kankan tó kù ń díẹ̀díẹ̀ ni ká tó ríjọ márùn-ún mo fẹ́ kẹ́ ẹ move síbẹ̀ máa dé arrange owó fún yín tẹ́lẹ̀ máa fi pàwọ́ dà torí mo rí pé I need privacy I understand so tí àwọn kinní yẹn bá ń you know bó ṣe ń wá yẹn tẹ́ bá dá wà ó máa dà ó máa dà so èmi náà lè ráyè concentrate pẹ̀lú ìyàwó mi ẹ wá àti ìbímọ àwa náà ní a lot of things lóríṣiríṣi tó yẹ ká face so dáadáa tẹ̀sí ló jẹ́ kí mi náà rò pé dáadáa ló yẹ kí n fi san fún yín padà ṣùgbọ́n ṣe rí bíbá gbé wa pọ̀ ń bí àti mi ó ju agbára mi lọ hmm. because láti ìwọ̀nba àgbà tèmi ti jí o tá bí mi sáyé mi ì sọ pé mo mo experience ìṣòro tó ga tó ti yín àǹtí mi mi ì sọ mi ì sọ ẹ má bínú àmọ́ àǹtí mi ó ó ti dojú ẹ̀ mi ò sọ pé mo lè tẹ̀síwájú mọ́. Mm. oyè wọn. Ah, ṣé o mọ̀ pé ilé ọgbọ́n ni wọ́n ti bí wa. bẹ́ẹ̀ ah, ah. mo ṣe sọ oyè mi yékéyéké hmm. bí tó sọ dé gan oyè mi jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan. Hmm. ó gbìyànjú ó ṣe ta lájọbí àjọbí àdẹ̀gbẹ́ ẹ̀ ó ṣe kódà ìyàwó ẹ̀ ọmọlúwàbí èèyàn ni ó ṣe dáadáa ó ṣe dáadáa ṣé wàá rí lè tó sọ yìí lẹ́rọ̀ kan ṣá mo fẹ́ kí èmi àti yẹmi sí ká fún yín ní ààyè. Ah, no ah, no àǹtí mi kì í ṣe pé kẹ́ fún aláì mo fẹ́ kẹ́ ah, ní privacy ni. ó dà ó dà. fẹ́ kẹ́ ní privacy ni mo dẹ̀ mo gba aládùúrà pé yẹmi sí yẹn tó kù yẹn abayín talẹ̀ lábọ̀rọ̀ náà. àmín àmín àmín àmín ọlọ́run. inú mi dùn fún understanding yẹn àǹtí mi. Mm, mi gan ló yẹ ń dúpẹ́ ó ti ó ti ṣe dáadáa kò rú <laughs> ó ti yé mi ṣé ní tó fẹ́ bá mi sọ náà jù bẹ́ẹ̀ lọ. ah kò kò jù bẹ́ẹ̀ lọ tí mo ṣe sọ gan báyìí ara tù mí. ọ̀dà ọ̀dà ara tù gbogbo wa ṣé mo lè wọlé. Ah, bẹ́ẹ̀ ni àǹtí mi bẹ́ẹ̀ ni. wàá lè lọ máa palẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni because mi ṣọ́pọ̀ lè pè five days gan ká tó rọ̀tún la yẹ kẹ́ lè move o ti bá wa gba léyìn àbí. Ah, bẹ́ẹ̀ ni àǹtí mi mo ti gbà mo ti gbà kí n tó máa sọ fún yín lọ. àwòdà ah, àti eléyìí tí mo lè fi máa pawọ́dà. bẹ́ẹ̀ni. Ah, tó bá tiẹ̀ tún ṣe yẹn mo tún yín ẹ̀ láwò. o ṣe o ṣe ọkọ o ṣe o ṣe ní àwọn wọlé o ṣe a lọ máa palẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Mami, ẹ nídìí gbogbo ilé tẹ̀ ṣe yìí nǹkan tọrọ wa kọkùn lélẹ̀ yìí. èmi ni bọ́ládé ń pòwe mọ́ bọ́ládé ń fi ọgbọ́n gbọ́n sọ fún mi wípé ooru mi ti mú kí n jáde nílé o bẹ́ẹ̀ ni bọ́ládé ń lo yorùbá fún mi jẹ́ kí n mọ̀ pé mo níṣòro kí n má korí burúkú tèmi kí n má koran o n tó ń sọ ló ń pa lọ́wẹ̀ fún mi nìyẹn ó yé mi ló bá yé mi. Ah! màmí màmí ó yẹ kẹ́ mọ̀ pé ní bùdá bọ́ládé hmm. ah, ọlọ́run nìkan lọ́ba tó lè fara da nǹkan tí ẹ̀dá ò lè fara da ah, there is a limit to be our ẹ̀dá ṣe lè take nǹkan màmí uncle bọ́ládé try wọ́n try gan ni ẹ jẹ́ ká yìn wọ́n tó bá jẹ́ yìí náà ni mi ò rò pé lè ṣe kọ́tà nǹkan tó ṣe fún wa. Ah, mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ mo lè ṣe èmi àrò tàtẹ̀yìnwá bọ́ládé òrò tàtẹ̀yìnwá pẹ̀lú mi ni mo mọ ohun tí mo ṣe nínú ìgbésí ayé bọ́ládé nígbà tó wà kékeré ẹ̀yìn mi ni mo fi pọ̀ mo ṣe kísà nínú ayé tiẹ̀ náà mo sì ń yá ẹ̀ kò yẹ kí bọ́ládé ṣe báyìí fún mi àmọ́ mo gba àwọn ẹlẹ́ran ara gbogbo èèyàn ni wá lóòótọ́. mami hmm. èyí stress ara yín nǹkan tẹ́ ń ṣe ìkọlókù wọn rọ̀ wá àgbélébù ti wà nìyẹn hmm. a ti gbà bẹ́ẹ̀ nǹkan tí mo rò pé kàn lọ́rọ̀ wá ni pé ẹ jẹ́ ká wá ibì kan lọ fi orí wa pamọ́ sí bóyá bí orí òkè kan ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ká máa fàdúrà jagun kọ́lóhùn tiẹ̀ ṣẹ́gun ayé wa yìí mami mi mi láìkí gbogbo bẹ ṣe ń ronú tẹ̀ ń sunkún tẹ̀ ń sunkún yìí. ó jẹ ẹ ti gbọ́ ó ti ẹ̀bọ́n nísìnyí ó ní ìwà fún mi ní owó ara fi gbalé wọn á dẹ̀ fún mi lówó díẹ̀ tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́. nígbà tí ẹnì kó yẹn lẹ̀ ó ṣèyànjú náà lóòótọ́ gbìyànjú. màmí ẹ ṣe jẹ́ àfi àtowó ilé àti owó business ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ a ní kẹ́ jẹ́ ká kọ́kọ́ mójútó ọ̀rọ̀ ayé wa ká gbàdúrà because at the end of the day tó bá fún yín ní owó yẹn náà at the end of the day kí nǹkan mi tún ṣẹlẹ̀ a ní kẹ́ jẹ́ ká kún fàdúrà. Hmm. ọ̀rọ̀ ló sọ ọ́. ibà rẹ̀ ó Mami, ṣé ẹ máa dìde kẹ́tì ẹ máa rọra sẹ́ ohun gbígbóná ìmú díẹ̀ bóra ara yín máa balẹ̀ ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó yá, ṣé máa dìde ṣé kí n máa yẹ̀kùn? Ẹ pẹ̀lẹ́ mami èṣù leléyìí o èṣù gidi ni eléyìí ládùn gbogbo ọ̀rọ̀ ta sọ ń bíbá yìí lánàá tánà àjọ máa lọ orí òkè lẹ́nu ó ti wà lóògùn òtútù tara yóò tún yá láàárọ̀ ibà mi you understand. ọ̀pọ̀lọpọ̀ tó ń gbà rọ́lẹ̀ ṣùgbọ́n òtútù lọ́sàn-án ó kàn mú mi wá láti inú náà ni ó máa lọ ẹ pẹ̀lẹ́ àbí ṣé kí n ló bá yín gba ointment wà lọ́wọ́ àǹtí àríkẹ́. mo gba nǹkankan fún mi lọ́wọ́ ẹnìkankan mo gba nǹkankan tó bá fẹ́ lo nǹkankan fún mi wo wo abẹ́ tẹlifíṣàn bẹ́ẹ̀ two hundred naira kan wà bẹ́ẹ̀ lọ́ fi ra nǹkan tó bá fẹ́ lò fún mi má gba nǹkan fún mi fún ẹni bọ́dún. ok mami ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ sáì lọ rà. ọba tí gbogbo ayé péjọ forí balẹ̀ fún ọba tó mọ ìparí láti ìbẹ̀rẹ̀. báwo lè sọ pé ṣe rìn. ó rẹ̀ mọ́ sí ẹ̀ díẹ̀ ni so ó dẹ̀ try láti lọ bá wọn gẹ́ẹ̀tì nǹkan tán lé bó ṣe di nǹkan tó lọ nìyẹn. Okay. Hmm, ṣó ti máa ń rinú ní báyìí tẹ́lẹ̀. àtàn ọmọ jẹ́jẹ́ ni nǹkan tó jẹ́ kí ẹ̀rù máa bá wa náà ni kò kí ń rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀. wow okay um, ṣe ní àdírẹ́sì àwọn ọ̀rẹ́ ẹ̀ àbí fóònù bá sọ. that's the funniest part kò lọ́rẹ̀ẹ́ kankan rárá ìyá ẹ̀ tó ránṣẹ́ yẹn àti ìyàwó mi àwọn ni best friend ẹ̀. wow. yes. ok ẹ lè máa lọ báyìí ṣe bẹ́ẹ̀ ti fi fóònù bá yín sínú information tẹ̀ drop. of course yes. ẹ má wọrí àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ sí wa báyìí. ok so tá a bá ní any information tá a fẹ́ pass across yín we will give you a call. ok thank you so much ẹ jọ ẹ bá wa gbìyànjú agbára yín ẹ jọ. ẹ má wọrí thank you. a fẹ́ sọ fún àǹtí. Bọ́ládé ọmọ mi ìgbà tí mo máa dé ọ̀dọ̀ wọn ọlọ́pàá yẹn so ẹ mọ̀ tí wọ́n fọkàn mi balẹ̀ pé tí n bá máa débẹ̀ wọn àti mọ́. àǹtí mi wọ́n rí. Ah! mo ti dáná mo ti dáná ọmọ mà ti jágbèsè ọmọ Bọ́ládé ẹ ṣàlùfẹ́ ọmọ mi. wọ́n náà ah! ṣe máa rí náà ni wọ́n sọ fún mi. ọmọ tó kàn lọ́ra nǹkan lọ́ra nǹkan lọ́ta náà ẹ gbà mí ẹ ṣàlùfẹ́ bọ́láde lọ́sọ̀dọ̀ àwọn ọlọ́pàá mo fẹ́ ra àwọn ọlọ́pàá mo fẹ́ rí wọn. kò sí nǹkan tẹ́ fẹ́ bá sọ mo ti bá wọn sọ̀rọ̀ ah, wọ́n ní kí n máa rí pé àwọn boys àwọn wà ń ta pọ́n máa rí. Ah, bọ́láde ìhòòhò rẹ ẹ má jẹ́ rí o ẹ má jẹ́ rí o a ní mo fẹ́ ra àwọn ọlọ́pàá mo wà fún sẹ́kù. màámi kò sọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ àǹtí mi. Ah. ìbọ̀dọ̀ bọ̀ mi wá bọ́láde ṣáà ló ní mi wá mú mi dọ́dọ̀ àwọn ọlọ́pàá èdè tèmi ayé wọn ayé wọn ẹ ṣàánú mi ẹ ṣe má sọ mí sí polongo ẹ má sọ mí sí polongo. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ níbà ah, kí ló ṣẹlẹ̀. nǹkan ah, kò ṣe é sọ. mo ti bọ́ ah. lọ́wọ́ ayé. mo ti bọ́. ọlọ́ ṣàánú wa ni ọlọ́ ṣàánú wa ni fámìlì yìí ni. Òkúlàbí amọ́lé lè yí o. Ó sì fi kẹ́. Ọ̀gbẹ́ni kò bẹ̀ jáde. Táwọn kókó máa ń bá yín lẹ́rù.

ètekéte kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé torí olúwa lèmi bá dúró akọ nípa tí arábìnrin yìí pé àrùnkárùn kí ó súnmọ́ ilé rẹ̀ òun kì í kú òjijì bí kò ṣe yíyẹ olú ọlọ́run má jẹ̀mú dá arábìnrin padà olúwa dá padà fún wa dá padà fún wa rántí májẹ̀mú rẹ̀ ètò bá arábìnrin dá wípé ọmọ ni ó gbẹ̀yìn rẹ̀ olúwa dá padà fún wa dá padà dá padà dá padà dá padà olúwa dá arábìnrin padà olúwa ọlọ́run alágbára. pásítọ̀ pásítọ̀ ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò ah, ọlọ́run alágbára ọlọ́run alágbára olúwa yẹ mi sí ṣá olúwa ṣá dápadà dápadà dápadà dápadà dápadà jésù olúwa dápadà agbára o olúwa alágbára olúwa dásí olúwa dásí olúwa dápadà dápadà dápadà dápadà dápadà dápadà dápadà dápadà olúwa dá arábìnrin padà olúwa rántí májẹ̀mú rẹ ètò ọba arábìnrin yìí dá wípé ọ̀nà ni ó gbẹ̀yìn rẹ olúwa dápadà olúwa dápadà olúwa dápadà dápadà dápadà rántí májẹ̀mú rẹ rántí ìlérí rẹ tó sọ fún wa wípé ẹgbẹ̀rún yóò ṣubú ní ọwọ́ rẹ ọ̀tún ẹgbàrún yóò ṣubú ní ọwọ́ rẹ òsì kìkì ojú rẹ ni wọ́n fi rí nítorí pé búburú kò ní ṣubú lù ọ́ gbogbo àdúrà fún ọ lónìí pé gbogbo májẹ̀mú ikú lórí rẹ Olúwa sọ ní ẹ̀mí mímọ́ o má ṣe dáhà sí ntàlíyàbálì reseke má ṣàǹdà má ṣe ẹ jọ̀ọ́ èmi ò mọ ẹni tí mo bá sọ̀rọ̀ àmọ́ tó bá jẹ́ ti ìrìnàjò yẹn ìrìnàjò dára o nínú ìṣẹ́ ìyà ẹkún àti mayégége ni mo ti mọ̀. nítorí pé a ti kọ́ wípé òun kì yóò kí kíkan bí kò ṣe yìí àti wípé òkú ọjọ́ mẹ́rin Lázárù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó rà àgbà òjì alààyè padà ṣùgbọ́n ẹ̀mí mímọ́ tí ẹ bá wò dáadáa ẹ rí pé arábìnrin yẹn sì kò yẹ kí ó kú nítorí pé òun nìkan ló ṣẹ́kù nínú àwọn ìyá rẹ̀ òun ló yẹ kó jẹ́ bá bá tálẹ́ fún ìyá rẹ̀ nítorí ìdí èyí kò yẹ kó rárá. hello hello ṣe ń gbọ́ mi mo ti wú níbi tí mo rì sí o mo sì ti ń mú bọ̀ o ẹ dákun torí tẹlẹ́dùà ṣe rí bó ti wà yá tákéré ìyọ́dún ní àdàbà ó gbùgbùrù ó wú nílé alájàalẹ̀ ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín inú ilẹ̀ gan lèmi gan rí sí ṣe rí ibikíbi tẹ́ ẹ bá fẹ́ rí sí ẹ rí i dájú pé kò ń ṣe ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ òdì o nítorí bó ti wà yìí àbètì lùkárà bí ajẹrẹ ni o wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì níbi tẹ́ ẹ bá ti rí sí o ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ rẹ ni wọ́n gbọ́dọ̀ máa sọ o ah, ẹ ẹ ó dà ó dà màá kàn yín lára màá kàn yín lára. a máa lọ a máa lọ o fẹ́ fi mú mi lulẹ̀ o kò mọ lọ́dà o mọ lọ́dà o mọ ìfọwọ́ ẹlẹ́dàá mi àbí ẹ ẹlẹ́dàá mi àbí ẹ o tún mú ìkọ́ńtàtì yẹn àbí. bó o ṣe fọ àánú mi nú bó o yẹ ti nǹkan tó o bá ṣe báyìí ó máa yíyọ máa já ni ìwọ ni ò lè fẹ́ mọ́. mo máa lọ fún ẹ mo máa lọ fún ẹ o ti gba contract àbí ó ti di pé mi ìmọ̀ ṣe mọ́ ẹ̀ ó ti di pé mi ìmọ̀ ṣe mọ́ ó ti pa contract nsìn tálíkà àti tó gbà wá wálé ní òní bá. ẹ sùúrù ẹ rárá máa ṣe pé kí ló dé ẹ tí ẹrú tọmọ kékeré yìí. ẹ wo ẹ filẹ̀ ó yẹ̀ṣẹ̀ gba contract ni tó ó ti gba contract nsìn yìí ó ti di pé kí n máa lọ olórí burúkú tálíkà. madam madam má ṣe pé madam ẹ ní sùúrù ẹ ní madam ẹ ti ẹ ní sùúrù ẹ ẹ sà ẹ mọ́rú áńgẹ́lì tó ń kọjá lásìkò tẹ̀ ń ṣe pé yìí ni áńgẹ́lì wo ló kọjá lásìkò tí mo ṣe kẹ áńgẹ́lì tó kọjá kó bá mi fàṣẹ sí i. ajé ah, ah, ń bá yín kéwòn lè má ṣe pé mọ sẹ. ẹrù wọlé tí mo bá fi lè kó ẹrù wọnú ilé yìí kẹ́mi náà kì í má jèrè àwọn ọmọ mi. Ah, ó ti yé mi. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àánú ṣògo lórí ìdájọ́ ìyá rẹ̀ lè ṣì wà wúlò tọ́ ṣùgbọ́n bí àánú bá dé àṣìṣe ẹ̀dá máa ń parẹ́ ni mo fẹ́ kí ẹ̀yàn dá yẹ́bí fún mi ẹ̀mí mímọ́ arábìnrin ìyá ọmọ yìí olùfọkànsìn ni bó tilẹ̀ jẹ́ bó ṣe àṣìṣe ó ṣe àwọn rẹ̀ lò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi òkú ọlọ́run rẹ̀ rí bí gbogbo ọmọ rẹ̀ bá wá parun lójú ẹ̀mí rẹ̀ àwa aláìgbàgbà béèrè pé ọlọ́run rẹ̀ dà wọ́n á sọ̀rọ̀ òdì sí orúkọ olúwa látara tó ń sìn ọ́. nítorí ìdí èyí ẹ jẹ́ kí àánú ṣògo lórí ìdájọ́ kí arábìnrin ìdí alàyè padà kí aláìgbàgbọ́ kí wọ́n bá lè ti ara ẹbí rẹ̀ yin ọlọ́run lógo kí wọ́n bá lè dúpẹ́ kí wọ́n bá lè gbàgbọ́ sí kí àwọn aláìgbàgbọ́ kí wọ́n lè gbàgbọ́ wípé ọlọ́run tí à ń sìn alàyè ní í òkú. ẹ̀mí mímọ́ o ṣeun mo dúpẹ́ olúwa tẹ̀lé mi ká lọ kì í ṣe òkú mọ́ tẹ̀lé mi. alágbára gíga o olúwa jẹ́ kí májẹ̀mú rẹ ṣẹ. ó ti lajú hallelujah hallelujah hallelujah hallelujah ah hallelujah hallelujah hallelujah hallelujah olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe o olúwo ṣe wọ́n ti lajú wọ́n ti lajú. ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún ọlọ́run àwọn ọlọ́run nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún òun nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá lára iṣẹ́ ìyanu ńlá tí olúwa ṣe òun ló fa ìjókòó ayọ̀ yìí nítorí pé tí ọlọ́run bá ti ṣèlérí tó bá ṣe àdéhùn ìlérí rẹ̀ kò kí ń dalẹ̀ májẹ̀mú ó máa mú kí ìlérí rẹ̀ ṣe òun ló bá yín dá májẹ̀mú wípé ọmọ rere ló máa gbẹ̀yìn yín èyí tó máa sanjọ́ fún yín tó máa sànyà fún yín tó máa tún ṣe ọ̀yẹ́ fún yín ní ọjọ́ alẹ́ so májẹ̀mú tí ọlọ́run bá yín dá yẹn òun ló fà tí arábìnrin wa fi di alààyè padà nítorí pé ọlọ́run ò kí ń da májẹ̀mú kò kí ń dalẹ̀ májẹ̀mú rẹ̀ mo gbàdúrà wípé májẹ̀mú ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa kò níyẹ̀ ṣùgbọ́n ọmọ mi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ méjì ni olúwa fẹ́ kọ́ yín bẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ̀ ni kí a mọ bí a ti ń fi ọpẹ́ fún olúwa nítorí pé lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ yìí àyè ọpẹ́ yọ ṣé wá rí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tóbi jù òun ni kí a mọ bí a ti ń lo ahọ́n wa ìyẹn ẹ̀kọ́ lórí àṣìlò ahọ́n ìwé mímọ́ gan sọ yìí pé ahọ́n jẹ́ ẹ̀yà tó kéré nínú ara ṣùgbọ́n tí ń fi iná ba gbogbo ara jẹ́ tó bá kí iná ba ara báyìí á bàjẹ́ ẹlòmíì ẹnu ẹ̀ lásán òun ló sọ dèrò ẹ̀wọ̀n ẹnu ẹlòmíì òun ló jẹ́ kí ẹ̀mí rẹ̀ kúrú ní eléyìí tí ẹ̀yin náà ṣìlò tó fa ogun tó fa ìdààmú tó fa wàhálà sínú ayé yín ẹ̀rí mọ́ mi tí a bá ń la ìṣòro kọjá tàbí tí a bá ń la ìdààmú kọjá ẹ jẹ́ kí a mọ̀ bí a ti ń lo ahọ́n wa iná tí ahọ́n ọmọ mi mú wá sínú ayé wọn òun ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ aburú yẹn tí ohunkóhun bá ń ṣẹlẹ̀ sí wa tí a bá ń la ohunkóhun kọjá a gbọ́dọ̀ wà kẹ́fù lórí bá a ṣe máa lo ahọ́n wa nítorí pé ọ̀rọ̀ lágbára bíbélì sọ pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ ti ara ẹ̀ lọ ṣe dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí àwa èèyàn ń sọ òun ni ọlọ́run fúnra rẹ̀ torí pé ẹlòmíì nígbà tí ìnira bá dé tàbí tí nǹkan bá ṣẹlẹ̀ sí á bẹ̀rẹ̀ sí ní fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ òdì ẹlòmíì á tún sọ̀rọ̀ òdì débi pé á sọ̀rọ̀ òdì sí ọlọ́run tó jẹ́ pé nígbà tí ìṣòro àti ìdààmú yẹn bá dé ọlọ́run yẹn gan ló yẹ kó lọ sábà ní èyí tí ẹ̀yin náà sọrú ẹ̀ tó fa ogun àmọ́ a lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run padà ṣẹ́ gbogbo ogun yẹn mo gbàdúrà wípé ahọ́n wa kò ní bà ayé wa jẹ́ ahọ́n wa kò ní da ìrìn àjò wa rú ọlọ́run ti ṣẹ́ ogun yìí kò dẹ̀ ní gbérí mọ́ ọlọ́run á túbọ̀ dá wọn sí wọn á dàgbà wọn á dògbò ọmọ rere ló máa gbẹ̀yìn yín àti ọmọ ọmọ ṣe wá rí mo fẹ́ mílẹ̀ wá bí ìmọ̀ràn ni nítorí wípé bí ẹ ṣe lu ahọ́n yẹn gbà yẹn tí ọlọ́run ti ṣẹ́ ogun yẹn kò tí ì tán síbẹ̀ o ó sì ṣẹ́kù so ẹ nílò láti lọ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà tó gbóná láti lo ahọ́n kan náà yìí kẹ́ ẹ fi rí àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ ti sọ nígbà yẹn padà májẹ̀mú olúwa fún yín wípé ọmọ máa sin òun ló fà kí àwọn ṣe wà ṣùgbọ́n eléyìí tẹ́yìn ti fi ahọ́n sọ yẹn ó dúró gẹ́gẹ́ bí ẹ̀mí ni tó jẹ́ pé yóò máa tẹ̀lé ẹni tó bá jẹ́ ẹ̀jẹ̀ àbí ẹbí yín káàkiri ṣùgbọ́n tẹ́ bá ti padà lo ahọ́n yẹn láti fi ré ègún yẹn kúrò àlàáfíà wá jọba ìdùnnú ọlọ́run á wá padà wá jókòó finally àdúrà yẹn á sì gbà lórúkọ jésù mo volunteer ara mi pé anytime tẹ bá fẹ́ láti lọ sínú àwẹ̀ yẹn màá jọ yín láti gbà ọkú àti sísà mi tẹ́yìn náà bá láǹfààní àti orí ọ̀fẹ́ ẹ jẹ́ ká jọ gbà wọ́n náà àdúrà wa sì gbà ẹ jẹ́ kí a gbàdúrà. bàbá wa àti ọlọ́run wa ọlọ́run má jẹ̀mú agbé ọ̀gá lórí ẹbí yìí adúpẹ́ fún oore tẹ̀ ṣe olùẹ̀gbà ọpẹ́ wa mo gbàdúrà fún ẹbí yìí wípé aburú òtún ní kàn yín mọ́ ogun tí ọlọ́run ti ṣẹ́ kò ní gbórí mọ́ olùwàkóso rẹ̀ fún yín kárà ànúgbà jésù kristi olúwa wa. ayé àkàmọ́ra. ayé àkàmọ́ra mọ́ ayé o ayé tótó ayé o ayé tótó ayé àkámọ́ ayé àkámọ́ ra. ẹ bá dàgbọ́n ẹ mọ́ ta mí ayé fẹ́ ẹ bá dojo ẹ mọ́ gbé mi lọ ànífẹ́ ẹ bá dàgbọ́n ẹ mọ́ ta mí mo ní ayé bẹ́ẹ̀ bá dodo ẹ̀ má gbé mi lọ torí n kò lẹ́nìkan wọn n kò níyà n ò fẹ́ dépò ẹ̀yìn ẹni ò níyà kì í dépò ẹ̀yìn ibi mo lúgọ sí apá ọ̀tún Elédùmarè ni òun lálábọ̀ mi. ó ní ààyè àkámọ́ àkámọ́ ra ààyè ò ààyè tó tó. bàbá tí kò lè fò